رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته lẹ́yìn ìgbà tá a ti ṣe àlàyé síwájú nípa pé ẹni tó bá jẹ́wọ́ pọ̀ ń ṣe zìnà pẹ̀lú ẹnìkan pàtó ó ní wọ́n fìyà jẹ ṣùgbọ́n obìnrin tí wọ́n jọ ṣe zìnà yẹn sísọtọ sọ pé ẹjọ́ ṣe zìnà kò pè fún káfíà jẹun ní tiẹ̀ wọ́n tún wá ń ṣàlàyé wípé obìnrin tó bá jẹ́ ẹrú. tó wá ṣe zina láì jẹ́ kó tí ì lọ́kọ ìdájọ́ tí Ànábì sallallahu alaihi wasallam ń ṣe lórí rẹ̀ ní kí wọ́n nà lẹ́gbàá. tọ́ba wọ ayé alukur'an ayé akẹ́ẹ̀dọ́gbọ̀n nínú sórọ́tù nìsá tọ́lá nìsá yìí dá ẹ̀ṣẹ́ nàfẹ́ in àtẹ́yìn nàbí fàáhíṣẹ́tẹ́. فعليهن نصف ما على المحصنات من العذاب nígbà tí àwọn obìnrin yẹn tí wọn bá ti di abilékọ obìnrin láwọn ẹrú obìnrin tí wọn padà wá ṣe zina ìdajì ìyà tí àwọn obìnrin tọjọ ọmọlúàbí tí wọn jẹ abilékọ jẹ ni làwọn jẹ. a sì ti mọ̀ ikú abilékọ obìnrin tó ń bá ṣe zina irú ìyàtọ̀ lọ́wọ́ bẹ lẹ́dàá wa ni kò fi jẹ́ òun náà nìkan sọ lóko títí tí ó fi kú ìyá ẹsọ lóko tí ó fi kú sóṣe dá sí méjì kò ṣe dá sí méjì nítorí pé ẹsọ lóko tí ó fi kú bàbá bí a méjì báwo la ṣe fòkò sélése tó torí ẹ̀ ńdọ́lọ́ ọba ẹlẹ́dàá ń sọ bí ni pé táwọn ẹrú lóbìnrin tá bá fi lè ṣe zina ìdajì ìyà tí ọmọlúàbí lóbìnrin tọ́jú abilékọ tí ó jẹ kọ́ ni wọ́n ní kí wọ́n fi jẹ àmọ́ ìyà tí ó jẹ kó tó di pọ́ lọ́kọ̀ọ́ almuhsanati níbí ona náà làwọn ọmọlúwàbí ìdajì ìyà tí ọmọlúwàbí bìnrin tí ò tí ì jẹ òun ni ẹrú ọ̀jẹ̀ tó ń bá ṣe zina a sì ti ma irú ìyà tí obìnrin tó jẹ́ ọmọlúwàbí tí ó tó bá ṣe zina tí ó ti jábí lé kọ òun ni pé yóò jẹ ọgọ́rùn ẹgbàá wọ́n sì tún gbé jìnnà fún ọdún kan torí ẹ̀ wọ́n nà ní ẹgbàá àádọ́ta tó bá ti jẹgba àádọ́ta yìí ó ti tó wọn ò ní wá gbóhùn pamọ́ o ọmọlúwàbí ni tó ń bá ṣe zina tí ò tí ì lọ́kọ yóò jẹgba ọgọ́rùn á tún gbé pamọ́ fọ́dún kan. tí ẹrú bá wá ṣe zina kó tó di pọ́ lọ́kọ ìyàtọ̀ ń bẹ láàrin rẹ̀ pẹ̀lú pé kó ṣe zina lẹ́yìn ìgbà tó lọ́kọ ìyà náà ni ọjọ́ àádọ́ta ẹgbàá ṣùgbọ́n kó tó di pọ́lọ́kọ apá kan nínú àwọn olùmọ̀ wọ́n ṣàlàyé wípé ẹni tó jẹ́ olówó rẹ̀ oní ọ̀nà lẹ́gbà kó tó di pé ọlọ́kọ àmọ́ lẹ́yìn ìgbà tó ti lọ́kọ tó bá ṣe zìnnà olórí àwọn mùsùlùmí oní ọ̀pàṣẹ kíkẹ́ fún ọ̀nà lẹ́gbàá. eléyìí jẹ́ ìyàtọ̀ tó wà láàrin ẹrú tó ṣe zìnà láì lọ́kọ àti ẹrú tó ṣe zìnà lẹ́yìn ìgbà tó lọ́kọ. àbùkù ńlá ni o kéèyàn ṣe ní tí yóò fi wá dẹni tí wọ́n ń nà lẹ́gba ẹgba tí wọ́n tún wá nà yóò sojú gbogbo kálukú gbogbo kó wa wọ́n tún wá máa bira wọn léèrè kékeré ló ṣe gan tó fi dẹni tí wọ́n ń nà lẹ́gba àṣemẹ́sẹ̀ ni zina tó ṣe ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bẹ́ẹ̀ ni anabi sallallahu alayhi wa sallam gbàtọ́ lọ́wọ́ bá sọ àwọn àyà kalẹ̀ nínú súrọ̀tù Nur tó ti fọ Aisha radiyallahu anha má wípé kò ṣe zina wọn parọ́ ma ni anabi kpalasẹ̀ kí wọ́n mú àwọn ẹni tó parọ́ zina yìí máa. wọ́n sì na èèyàn méjì wọ́n na wọn ní ẹgbàá àwọn náà ní. ẹ̀sán ìlúmọ̀dárí àti nípa ìbùnà òtààtà àwọn méjèèjì yìí. wọ́n lẹ́gbàá. apá kan nínú àwọn olùmọ̀ọ́yìn pé wọ́n tún na obìnrin kan náà òun náà ni Hamna bintu Jahsh gbogbo wọn jẹ ẹgbà àbáwí ìparọ́ zinamaya tí í ṣe ọgọ́rin ẹgbà tẹ́lẹ̀ ìbáyé wa Hassan ibn Thabit radiyallahu anhu amma. akéwì anabi wa muhammed sallallahu alayhi wa sallam wọ́n fẹ̀sùn pò náà parọ́ zina kan aisha wọ́n jẹ gba lórí ẹ̀. eléyìí túmọ̀ sí pé ma gbìyànjú tá a bá ti mà nípa rẹ̀ ká má má sọ. ọlọ́ni wala taqfu إن السمع والبصر والفؤاد كل أولئك كان عنه مسؤولا ثم السنتوب أتما نقاله أتي gbígbọ́ àti rírí àti ọkàn gbogbo ẹ̀ lọ́nà bó ṣe béèrè nípa ọ̀kọ̀ọ̀kan rẹ̀ kọ́ sọ pé èèyàn ṣe zina láì jẹ́ pọ̀ ká mórí zina fi di kí wọ́n mú àwọn nípa mẹ́lẹ́rìí mẹ́rin wa ọ̀rẹ́ lẹ́rìí mẹ́rin mú wá ọdájú pọ̀ yẹ kó o ti nípalẹ̀ má fẹ́ ẹ wọ́n sọ hábà yìí wọ́n ga wọ́n ga nípò àmọ́ nítorí ti wọn sọ ní tí wọ́n lámàdájú nípa rẹ̀ wọ́n ẹ jẹ́ káwọn náà sára sọmọ pé lọ́pọ̀lọpọ̀ gba ìwọ náà ti wí gbólóhùn pọ̀ fẹ̀sùn zina káyìn ọmọ ajá màní ìyá rẹ̀ lájá nítorí pé ọmọ otu léde Yorùbá ó túmọ̀ sí pé ìyá rẹ̀ ń kọ́ ó ń zina nì à tani ajá àgboro ajá àgboro kí ló túmọ̀ sí adúpẹ́ fọlọ́n pé mi dàbí àwọn àwọn tá a ní ṣe zìnnà nàka gbogbo eléyìí ó pè fún kún ó pè ọ kọ wá mú ẹni tí ń ṣe kọ wá mẹlẹ́rìí mẹ́rin wá lórí pé ń ṣe zìnnà ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ọ̀jẹ̀ gbà ẹ̀rì kejì máa ń lo ṣẹ̀ríyà ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan náà la máa sọ ẹnu nípa rẹ̀ torí pé gbìyànjú láti jẹ́ pé tó bá ti sọ tó bá sọ pé mo kó jẹ wọ́n sọ pé o ti parọ́ zina máa ò lè kó jẹ ọmọ ẹlẹ́rìí wa àìjẹ́bẹ̀ tó bá jẹ gbàùn tó bá di lọ́lọ́ òní sọ̀rọ̀ ẹ̀ mọ̀ àwọn èèyàn ó sì tún máa fẹ́ gba tí wọ́n jẹ wọ́n máa fi kọ́gbọ́n pé à bàbá alágbádá ń dòní ẹgbàá tó jẹ ọ̀dà mo rò pé ọlọ́run bá jẹ ń ń tí ń fi jẹ gbà eléyìí jẹ báwọn. bákan náà anabi sallallahu alayhi wa sallam ó tún ṣe ìdájọ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá fi lè kọ ìsìláàmù tó lòun ò ṣe má òun ti di káfìrí báyìí anabi ṣe ìdájọ́ pé kí wọ́n pa nù torí ẹ̀ ló ṣe jẹ́ pé o lè sọ pé eh, freedom of religion lọ́yẹ́ pé o ti jẹ́ mùsùlùmí lónìí ọkàndínlọ́la ọba ní wòsàn ìsìláàmù mà á ìsìláàmù kò gbà bẹ́ẹ̀ o. la ikraha fi ddin àyè jẹ ní pa sẹ́sìn kó tó di mùsùlùmí nù. tó bá ti di mùsùlùmí àyè ò sí fún ọ láti fi ìsìláàmù lẹ̀ pé ǹṣe má. mo rò pé yé wa ìdí nu tó fi jẹ́ pé anabi sallallahu alaihi wasallam ni man baddala dinahu faqtuluhu gbogbo ẹnikẹ́ni tó bá yí ẹ̀sìn rẹ̀ padà tó lòun ò ṣe ìsìláàmù máa ẹ pa. ẹnìkan wá ní ẹ tí ó tipátipá wọn fi ṣe ni àfi tipátipá mú ọwọ́ àmọ́ tipátipá ló fi ṣẹ́kù mẹ́ láàrin kí wọ́n pọ̀ àti kí wọ́n máa wà láyé èwo ló fọ́ mu ó lóun ọ̀fẹ́ kú ajẹ́ pé mójútó islam eléyìí jẹba àwọn. anabi sallallahu alaihi wasallam ńgbà tó sọ pé man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti lè yí ẹ̀sìn rẹ̀ padà ẹ pa tó lóun ṣe islam má anabi ọ̀sọ́ àbóbìnrin ẹnikẹ́ni kò pé áá ẹ ṣàánú obìn lòun ah, ọ̀dọ́ ǹdẹkùnrin tó fẹ́fẹ́ ń dìde lòun tó bá sá ti bàlágà ọ̀há lò sí islam wọ́n sì pé ọkọ padà ọlọ́gbà. bẹ́ẹ̀ ni a rí abubakar radiyallahu anhu as-siddiq kíkó pa obìnrin kan tẹ́ gbogbo islam ẹ̀yìn ọ̀rẹ́ yìí ló tún fi islam lẹ̀ pé òun ò ṣe má wọ́n ń pè ní ọmọ kírfà ọmọ kírfà abubakar radiyallahu anhu wọ́n lọ pa bó tilẹ̀ jẹ́ pé gba wáyé kọfẹsẹ̀ rìn lẹ́dọ̀dọ̀ abubakar radiyallahu anhu àmọ́ wọn wì í. tún wá nínú ìdájọ́ anabi sallallahu alayhi wa sallam wípé nínú musannaf ti abdulrazak anabi na ẹni tó mutí ọ̀nà ní ẹgba ọgọ́rùn ìdájọ́ nù ètò túmọ̀ sí pé ẹni tó bá mutí ńkọ́ ẹgba mélòó lálù ẹgbọ̀gọ́rin eighty bó tilẹ̀ jẹ́ pé ibn abbas sọ pé lam yuwaqqit fiha rasulullah sallallahu alayhi wa sallam anabi kí àti ọlọ́run kọ́ máa bá ọ̀dá ẹgbà pàtó tí wọ́n fi na ẹni tó bá mutí. Ali radiyallahu anhu òun sọ pé ogójì ẹgbà <coughs> anabi sallallahu alayhi wa sallam na ogójì náà ni <coughs> abubakar lọ́nà ọ̀mùtí. Umaru ló sọ di ọgọ́rin gbogbo ẹ̀ sunna wa sunna bẹ́ẹ̀ ni Ali bin Abi Talib sọ ẹnikẹ́ni kọ́ jẹ́ ogójì àbí kọ́ jẹ́ ọgọ́rin Ali wa sọ pé wa sunna nínú àwọn sàhábà wọ́n jókòó wọ́n ṣàpérò lórí ọ̀rọ̀ ọ̀mùtí ogójì ni ká fi sílẹ̀ sí ni àbí ká gbé dé ọgọ́rin ọ̀kan nu wọn tó wá sọ̀rọ̀ ó ní tẹ̀mọ̀ pé tó bá mutí yọ nínú sọ̀kùsọ̀ sì ni ká parọ́ zinamáyìn èyí ti jẹ́ tá àkókò ní ìná nílùú ẹgbà tá a máa ń ná àwọn ẹni tó bá parọ́ zina máyì ọ̀nà ní ọgọ́rin ẹgbà ọgọ́rin ẹgbà so àti bẹ́yẹn ní làwọn olùmọ̀ nípa fẹ́k làwọn fi mú ọgọ́rin yẹn fẹ́ni tó bá mutí ńkọ́ yọ jẹ ọgọ́rin ẹgbà ọgọ́rin ẹgbà kò bá jẹ́ ọtí tí wọ́n ń pọn lábẹ́lé kò bá jẹ́ tí wọ́n ń pọn lórílẹ̀‐èdè kò bá jẹ́ tí ń ti òkè òkun wá kọjá burúkutu kọjá tíkà kọjá ṣẹ̀kẹ̀tẹ̀ kọjá mu gbogbo èyí owó lè jẹ́ kó tó gogoro kó tiẹ̀ dáhùn ọtí oríṣiríṣi tí wọ́n ń tà wọn iná ni ọba mu ọjẹ gbọgọrin tọ kí wọkọ lọ jẹ lónìí kó tún gbéra rẹ wá lọ́la tó tún fi jẹ ọgọ́rin ẹgbàá ìṣèwàsá o ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọ́n ti bọ́ lọ́wọ́ nínú àwọn tójọ́ mẹ́ta wọ́n á jẹ́ kí wọ́n náà wọ́n tẹ̀ sórí tébù wọ́n máa tó ń ta awí ìṣọ́ nì wọ́n máa tó ṣọ́ ẹlẹ́gbẹ̀ẹ́ a subhanallah mọ wọn rẹ ẹgbẹ ọdá lára àgbàlagbà nítorí pé àwọká ó lè tají sí ọ la jẹ o di pé àwọká yín ọ lẹ́nu ó ti wọ́ sórí ó ọwọ́ sẹ́sẹ́ ó wàhálà kẹ̀dà mùsùlùmí bá lọ ó mutí ní ìsìn tó máa ti fi jófin pẹ̀lú òkú ọlọ́run kò tún déjì rẹ̀ mọ́ pàápàá jùlọ ńgbà ọjọ́ pé ńgbà tí ọba jẹ gbà wọn lójú táyé lójú gbogbo èèyàn náà ni wọ́n ti nà á wọ́n sì ti kéde fún yìí tí ó fi jẹ gbà ni pé ó mutí ó mọ̀gùrọ̀ ilé ìjẹba o hadisi wa látọ̀dọ̀ anábà muhammed sallallahu alayhi wa sallam tánàbí sọ pé tọ́ba mutí ẹ̀nà tọ́ba tún mutí ẹ̀nà tọ́ba tún mutí ẹ̀nà tọ́ba tún mutí ẹ̀nà tọ́ba tún wá mutí ẹ̀pa lẹ́lẹ̀karùn. àdéhìí láàrin ẹ̀kẹrin àtẹ̀karùn àárín sì ń jẹgba títí ó ti di lémaléma oṣù àti làákàyè òwúrọ̀ ẹ̀ra mu. ìyapa wa wà láàrin àwọn olùmọ̀mọ́ lọ pa yẹn o ìyapa ń bẹ láàrin wọn pé sáà sì pa náà ní àbá ní pa. Hmm. àwọn kan sọ pé ẹgbàá wáyé wọn ti parẹ́ àdìsí tó ti parẹ́ onáni hadithi abdullahi bin mas'ud radiyallahu anhu tánà sọ̀kè la yahillu damu mri'in muslimin yashhadu an la ilaha illallah wa anni rasulullah illa bi ihda thalath kọtọ kata ìjẹ ẹnìkan tó bá jẹ́ mùsùlùmí sílẹ̀ lọ́gbàgbọ́ pé kò sí ọba kan tó tọ́ láti fòdò ìjọsìn fún afi Allah tó sì gbà pé anabi Muhammad sallallahu alaihi wasallam ìránṣẹ́ Ọlọ́run ni àyàfi tó bá ti ọ̀kan nínú àwọn ẹ̀ṣẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí abilékọ tó ṣe zina mùsùlùmí tó lòun ṣe ìsìláàmù má tó yapa sáwọn mùsùlùmí yòókù ẹni tó bá ṣe kúpa ẹlòmíì àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí àṣírí nínú rẹ̀ pé ní tó bá mutí lórí ẹ̀kẹrin àbẹ́ẹ̀karùn wọ́n á sọ pé ajẹ́pàdé tìyẹn ń kọ́ wọ́n ti parẹ́ àwọn kẹ́sì sọ pé rárá kò sí ń tọ́ parẹ́ o wọn takora pẹ̀lú àdìsí sọ́sọ́ pé torí nǹkan mẹ́ta láti pààyàn kí ló burú kádìsí mi ò tún mẹ́lẹ̀kẹ́ ni wá. wọ́n sì sọ pé àdìsí tètè ẹ̀ ni àdìsí Abdullahi ibn Himar wọ́n mú wá sọ́dọ̀ ànábì láì níye gbà lórí ipò mutí ó tún mutí ó tún mutí ó tún mutí ó tún mutí ó tún mutí lùlù lásán là ànábì lù ànábì ọ̀pá eléyà fi hàn yín pé àdéhùn yẹn ọ̀rọ̀ wà lórí ṣé ìdájọ́ rẹ̀ sì ṣẹ́kù àbí wọ́n ti parí àwọn kan sọ pé pípa tí wọ́n ní kí wọ́n pa yẹn láti fi hàn létí ni olórí ní ọwọ́ àwò pété pípa lọ́yẹ ká pa eléyìí àbí ká sì fi ilẹ̀ tí wọ́n ní lọ́fà ànábì sallallahu alaihi wasallam wọ́n fi sílẹ̀ àmọ́ tó bá wù wọ́n lè pa. Abdullahi ibn Umar radiyallahu anhuma àwọn tí wọ́n ti sọ pé téèyàn bá mutí dóòrì ẹ̀kẹrin ẹ̀ mú wá fún mi èmi ni wọ́n pa láti lo àdìsí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. òun náà ń tẹ̀ ń bẹ́nu àwọn tó gbà àdìsí wa. tọ́ eléyìí sì hàn yí pé tábà wá wo àdìsí ànábì sallallahu alaihi wasallam fún ànábì ogójì ẹgbàá lọ́nà ẹni tó mutí àwọn sàhábà àwọn gbèdé ọgọ́rin wọ́n ní kálù lógójì òun náà ló di wọn tó lọ́wọ́ bá filẹ̀ pé ká fi báwí tábà wá lù dé ọgọ́rin a pé ìbáwí eléyìí ti ṣẹ̀ríyà tó ní ká máa fi hàn yàn létí òun lo ogójì tó kún tó fi jẹ́ ó ní ogójì tó kún tó fi jẹ́ ọgọ́rin eléyìí jẹba eléyìí túmọ̀ sí pé wọ́n ń sọ àwọn òfin àtidájọ́ fún wa ká má bàa ṣẹ̀sì ni o èsì kí wọ́n ń sọ fún wa káwò lè bàa mú tí o pé sójú ẹgbàá lọ èyí sọ bẹ́ẹ̀ sójú pọ̀ ń parọ́ zina ń lò ń lẹ́gbàá lọ tá a la sọ bẹ́ẹ̀ lẹni tí ò lérò ọmọ sùn ẹ mọ̀ pété bá ti tẹ̀ sófin ọlọ́run lásán tó máa ń nàyàn ìyẹn tẹ́ kìí mà ṣe pé ọsẹ̀ sí bàbá rẹ̀ ọsẹ̀ sọ́lọ̀ ẹlẹ́dàá rẹ̀ ó wá jẹgba àwọn dájú pé ìyẹn tẹ́ ìyẹn tẹ́. tọ́ wọn lẹ́nu bí sallallahu alaihi wa sallam pọnpọ́n tí wọ́n máa fi dáàbò bora ẹni lójú ogun tí èjẹ́ kí dà ọ́ sáyàn ẹnìkan ti jí rí ìdájọ́ ànábì lórí àwọn olè ẹnìkan ti di pọnpọ́n tá a máa fi dáàbò bora ẹni lójú ogun wọ́n wá wo owó rẹ̀ owó rẹ̀ jẹ́ dirham mẹ́ta ànábì ti sori rẹ̀ ó gbé ọwọ́ ǹdàmù ẹ̀rọ kẹ́yìn ní ìṣẹ̀lẹ̀ wọn pé áá odidi ọwọ́ ẹ wò kúlẹ̀ abiyamọ ṣe ìdúró abiyamọ ló ń wò sí fi ń jalè tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ìwọ tó o bá ti láyà láti náwó mú nǹkan ní nǹkan tọgbà ìpọ́wọ́ rẹ ti dọ̀pọ̀ lábẹ́ òfin ọlọ́run tẹ́nìkan bá fi lè gbé ọwọ́ èèyàn báyìí yọ àádọ́ta ràkúnmí ràkúnmí fifty torí pé tó máa gé ọwọ́ méjèèjì yóò san ràkúnmí hundred díyà tún kámílà díyà tó pé pérépéré ní ọ̀sán gbogbo oríkèé tó bá ti pé méjìlá rè yàn tó máa fi lè gé ọ̀kan nu méjèèjì ìdajì díyà tó máa fi lè gé méjèèjì díyà tó pé. ẹ wo bọ́wọ́ ṣe wọ́n tó nígbà tí ọ̀jà lè sẹ́ni kan bá ṣe sì gé báyìí fifty camels ọ̀wọ́n púpọ̀ ọgbà pé kó bàbá olówó ládùúgbò yín ràkúnmí ló dè mọ́lẹ̀ gbogbo èèyàn bá wà wò pé irú èwo lè léyìí ó ó tiẹ̀ gá pọ̀ irú rẹ̀ fifty torí ọwọ́ rẹ̀ rondo subhanallah sẹ̀rí ọ̀sìn kọ̀ ìgbésẹ̀ máa di ọwọ́ rẹ̀ ní gígé tàbòsí kó o tún mú kó o tún sọ́pọ̀ bọ̀tìràkúmì rẹ fífì kò gbọ́dọ̀ jalè tì. yàtọ̀ sẹ́ni tó jalè tá a gé lọ́wọ́ àníjọ́ tún sọ́pọ̀ mà torí kó lè jẹ́ sáǹpù wọn náà jalè kó rí wọn á sọ pé ah accident ni ah, accident ló gé ọwọ́ nítìnítì báyìí so yóò lè máa pìtàn sẹ́yìn máa sọ pé ah, ẹ̀sán lè lú ó. ẹ wá wò wọ́n ní tẹ́ bá gé ní gígé tàbùsí àádọ́ta ràkúnmí àmọ́ tọ́wọ́n ń bá fi lè lọ jalè tó ní dínà dínà. dinar kan tá a sì sí ọ̀dà ẹ bá mi divide two million divided by twenty one hundred thousand dinar kan quarter dinar ó dé lò twenty five thousand tó ti di twenty five thousand màá pọ̀wọ̀ rẹ̀ sílẹ̀. ok ràkúnmí ẹyọ kan sí twenty five thousand lè rà tẹ́ bá gé owó ní gígé ìtàbòsí wọ́n san ràkúnmí fifty àmọ́ tó wọ̀n tó bá fi láyà tó lọ di rúbọ̀rù dinar òdiwọ̀n bíi twenty five thousand naira yọ lọ sí wọ́n gé abu. abu ala al-mu'arri ọjà akéwì ọjà fẹyìlọsọf fìlọsọfà fìlọsọfà akéwì torí orí rẹ̀ ọdájú pé ó ń ṣiṣẹ́ déédéé nínú àwọn èrò orí rẹ̀ ó ní wa inni wa in kuntul akhira zamanihi. لآتي بما لم تستطعه الأوائل èmi ò bó tilẹ̀ jẹ́ pé ìgbẹ̀yìn ayé ni mo tó dé nínú àwọn ẹni tó nímọ̀ ṣùgbọ́n màá sọ ìmọ̀ tó jẹ́ pé àwọn aṣíwájú ọ̀mà ń parí màá fi mà táṣíwájú òríru rẹ̀ dáa bí ṣe ń wora rẹ̀ nù. ó tún sọ ó ní falamma ra'aytu al-jahla fi an-nasi fashiya tajahaltu hatta dhanna anni jahil mọ àwọn oríkà àìmọ̀kan ti fọ́nká láàrin àwọn èèyàn èmi náà máa ń ṣe bí aláìmọ̀kan àwọn èèyàn wá ń rò pé aláìmọ̀kan lèmi náà bí bàbá ń ṣe máa wòra rẹ̀ olówó sọ̀rọ̀ rọ́bìṣì kan oníyẹ́dùn bí xamsimi ìyìnà ẹ̀sìjẹ̀dẹ̀n wòdìyẹ́ máa bàálù ha kópe ẹ̀sì fi rúbìrì dìínàrì ọlọ́wọ́ tó ṣe kí sábà bá gé nígi àbòsí ọgọ́rùn-ún ni wọ́n fi san díyàrì òun ni ọgọ́ta ràkúnmí ni wọ́n fi san díyà rẹ̀ máa bá a lò ha kó fẹ́ẹ́ fi rúbẹ̀ẹ́ dínárì kí ló ń adé fi ní kó ọmọ àgbè tó bá ti di kọ́tà dínárì twenty five thousand naira sọ́jọ́ra wọn yẹ kẹ́ ẹ ṣe sùúrù náà ó dìgbà tọ́wọ́ ń bá tún jí bíi ràkúnmí fifty five hundred dinar sẹ́wọ̀n fún ló ṣe déédéé price rẹ̀ tí wọn bá gé ń gé àbòsí ìgbà yẹn lọ́yẹ ká dúró dà kó tó di pé àmọ́ gé yẹn lọ́wọ́ ẹ wá ní wọn máa gé yẹn lọ́wọ́ nítorí Robert náà àti sẹ̀rí àyè ẹ ẹnu wa ò bá wọ́n fẹ́ sọ pé sí àyè sí kò bá làákà ẹ̀ mú lọ́dọ̀ tiẹ̀ so alqaadi Abdul al-Baghdadi àwọn adalóhùn. gẹ́gẹ́ bí òṣùwọ̀n tí ń bẹ fẹ́wì òsùn àti dá lọ. wọ́n ní hifdul amanati aghlaha wa arkhasaha tamsul khiyanati fafaham hikmatal bari. wọ́n ní ìgbà tó wọ́ tọ́jú ọwọ́ tó ṣe fọkàntán ti jalè ọ̀hún wọn púpọ̀. sẹ́mi kó lè kọ́ lọ́jà ń gba àwọn gè ní gè àbòsí táǹfin san fifty tamil. àmọ́ àbùkù jàǹbá olókóba tó fi di pọ́ǹtọ̀ tó fi di pé kọ̀wọ́ọ̀tì ju twenty five thousand naira lọ tó fi kọ́ọ̀tù. ó ní kó jẹ́ kí òfin ọlọ́run yí ọ olódò torí kò yé lóòótọ́ náà nínú fílọ́sọ́fà rẹ̀ ó ní kí ló dé tẹ̀ ń jẹ màálù kí ló dé tẹ̀ ń pàgbò kí ló dé tẹ̀ ń pàdìẹ kí ló dé tẹ̀ ń pa pẹ́pẹ́yẹ jẹ ìkànnì nígbà tí ẹ ti rí pé ẹ lè mú wọn kí ló dé tẹ̀ ìpa kìnìún jẹ kí ló dé tẹ̀ ìpa tẹ̀ ìpẹ̀kùn kí ló dé tẹ̀ ìpa kòkò ọ́ ẹ̀ ń bẹ̀rù àwọn eléyìí èyí tẹ̀ lè mú lẹ́wọ́ aràn pamọ́ torí rẹ̀ wọ́n ni wọ́n kọ́ á ó lóun ìjẹran àti àwọn ẹsẹ̀ máa ń ṣe pé animal rights sẹ́wọ̀n kan kó ayé ni nílùú òyìnbó tó bá sọ pé ọ̀fẹ́ pẹran à ìwọ wo pẹran tá a máa palẹ̀ mọ́ torí àwọn kan ń pera ní animal rights activists àwọn ọmọ kiri kan ní wọ́n bá rẹ́ jẹ́ ẹ̀ lẹ́sìn gbọ́dọ̀ jẹ́ adìẹ adìẹ ẹ̀pàdìẹ kání sẹ́ẹ̀sì irú wọn tó bá kó adìẹ nu tirè fún yọjẹ o <laughs> àmọ́ kò ní fẹ́ rí kí wọ́n pa àrí máa jẹ́ láì tẹ́lẹ̀ lẹ́sìn máa gbọ́ àwọn ọmọ ìyá tó wà ń lo òyìnbó tí wọ́n máa sọ ike ẹ̀dá kùsà kò síbi tá a ti lè pẹ́ran bí o àti ẹ̀ wá lọ sọ́tún àwa lọ sọ́tún àárí o tá a lè bá wa pa ẹ fi ránṣẹ́ lé kò sí mọṣúkẹlà lópin ìgbà tẹni tẹ fẹ́ fowó ránṣẹ́ sí ẹ̀yin ni ó indikéètì pé ẹ ní o kọmẹtì kọ máa lúpọ̀ wọ́ọ̀dù o so eléyìí jẹ́ bá wọn. ẹ lẹ́nu tó bá bí mọ́ ọmọ pé ọmọ ibi tó ti pẹ̀ràn àkíkọ́ tó lè kó ránṣẹ́ sáwọn èèyàn òun lé kí wọ́n bò ń pa bẹ́ẹ̀ ni. ẹ̀hẹ́n gbogbo olú pẹ̀lú òfin jẹ́ àwọn ìlú lárúbáwá gan-an ó lè pẹran ó lè ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n prefer bí kò lọ sí àyè tí wọ́n dá yàtọ̀ fún àǹpẹ̀ràn ó lè dúnbù nǹkan rẹ̀ fúnra rẹ̀ àwọn òṣìṣẹ́ wa wà ń bẹ̀ tí wọ́n bọ̀ kún àwọn ẹ́ńjìn wà má sọ pé náà tiwọn wọ́n máa múná wá ń bẹ̀ bí orílẹ̀-èdè tiwa náà ni so wọ́n ti láwọn ẹ̀rọ kan sẹ́kì ẹran tó bá gbé lóde ní báyìí ayùn yẹn kàn máa gé hàn bí ìgbà tá gé pákó hàn bọ́ bá ti fẹ́ kí wọ́n bọ́ gé ọkàn ra gbé nǹkan rẹ nínú ọ̀rá ni bọ́ọ̀ máa ń lọ ẹnì kan onímọ̀ kó ti di ẹran ló gbé lọ́ba so àwọn yìí ṣe pé animal rights o àmọ́ àwọn fẹ́ kílù wọn ní. akramakumullah Oge gé ọwọ́ ẹni tó jí pọnpọ́n tá a máa fi dáàbò bò rẹ̀ ní lójú ogun nítorí pé iye tí wọ́n ń ta pọnpọ́n wọn tó dírámù mẹ́ta tó ṣe déédéé rọ́bìrú dínà kọ́tà dínà tó ọlọ́nkọ́ si wa tí yẹn bá jẹ́ ewúrẹ́ ńkọ́ bóòlù àti rẹ̀ á bí àwọn léwúrẹ́ nì léwúrẹ́ dé ẹ dákun irú ewúrẹ́ yìí tá a bá lọ ọjà yóò tún èlò tòkọ́mọ́sì jẹ́ pé bọ́yọ̀ òun àtẹni tó jí ewúrẹ́ ti níjà torí ewúrẹ́ rẹ̀ náà wọ́n gbé lọ́ba pọ̀ wọ́ọ̀tì forty thousand ewúrẹ́ tí ọ̀wọ́ ti thirteen ẹ kọ́ àwọn tí wọ́n èsì alábòsí jọ tí wọ́n pọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lẹ́bi wọn torí wọ́n lè ṣèpàdé o ẹ̀hẹ́n eléyìí onímọ̀ pẹ́ bí eléyìí ewúrẹ́ mi so ẹ ti wá pé average tí wọ́n sọ ọkàtì twenty five thousand ẹni tó di ewúrẹ́ tiẹ̀ bá o wọn náà kì í ẹ mọ̀ pé ẹni tó bá jalè ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń sọ fún wa bí wọ́n ń ròyìn tànà dì sè ẹ̀hẹ́n tó wá pa fẹ́ yàn nàna rẹ̀ lórí òfin ṣẹ̀ríà ọ̀rọ̀ pọ̀ ta ló le gan bóun ni ó ṣe jí tá a fi pè lólè ọ̀rọ̀ pọ̀ torí ẹ̀ ẹni tí wọ́n pè lólè lẹni tó yọ́mú nǹkan tẹ̀mọ̀pọ̀ yọ́mú ó mú lọ́nà tẹ́nìkan kan ò fi rí ìgbà tí ó wàá yọ́mú ó mú níbi tá a máa fi irú rẹ̀ pamọ́ sí. Aha ìyẹn ni kéènì ìsinyìí wọn lọ jí ewúrẹ́ ewúrẹ́ tó jíun kéésìké lórí títì ló ti mú ọ torí kété ewúrẹ́ máa ń lọ lórí títì ẹni tó bá mú ó lè jẹ́ kọfẹ bá wọn mú lọ lé nìfà morùkẹ gẹẹsì ẹ torí pé títì kéésì lé ewúrẹ́ àmọ́ nísìn ó mú nílé àgùntàn tẹ̀ ń sìn tẹ̀ rọra kọ́nu lẹ́yìn ó ti ṣe rẹ̀ ewúrẹ́ wọn abẹ́nu yáàdì tẹ̀ ti ṣe fún wọn báyìí àwọn olè wọn ajẹ́ méjì ọ̀kan wọnú lé wọn ọlọ́ agbè sókè táwọn kó ti gbé jáde àbí ẹ̀kọ́ ni ẹni tó gbà lóde òun kọ́ la gbé ọwọ́ rẹ̀ o ẹni tó gbé jáde yìí mo rò pé yé àhà nítorí pé ẹni tó gbà lóde òun kìí sùn ló lè dágbé ọwọ́ rẹ̀ sẹ́wọ̀n kẹ́ni tó gbé jáde ló sí àyà ni tó bá fẹ́ ni tó wà nù lé gbọ́n ọ wá sí báyìí tó ò ní gbà ni tẹ̀sí ma pé nu ilé ẹran lọ tó ní gbà ni nawọ́ rẹ̀ àwọn ò lè nawọ́ wa ni tó ò ń bá nawọ́. pósí wa náà ológbe jáde ètò wa ń tàn láti ọwọ́ rẹ̀ ètò wa nílẹ̀ àníkẹ́ orí ẹ̀ pé pọ̀ wọ́n máa lọ lé a yọ jẹ ìyẹ oríṣi mi mo rò pé yé bẹ́ẹ̀ lè tọ́ wa ń tàn náà tọ́ gbà nígbà tí lè ti gbé jáde àní pé náà jẹ ìyẹ mi bákan náà owó tí wọ́n jì kò ní sí nǹkan kan. tó fi hàn pé bóyá ẹni tó jí náà lè lẹ́tọ̀ọ́ ńbẹ̀. bí nìsín owó gbogbo àlùmọ́ọ̀nì ká yẹn owó nàìjíríà yìí sáàgé lọ́wọ́ àbá nìgé lọ́wọ́ wọ́n sọ pé ní ọmọ nàìjíríà ó lẹ́tọ̀ọ́ ńbẹ̀ ọwọ́ là ní gé o ọ jẹ̀yẹ orísun kọ́ ló lè débi pé ká pé o si ojú dá o wá gbogbo èèyàn torí pé wọn náà bá lọ mélòó ni ọba jẹ tiẹ̀ ń bẹ wuli mo rò pé yé wa nítorí pé a ń bẹ yẹn tazir ìhánilétí ni wọn sọ ìhánilétí lè débi kan pa sẹ́mi ah, àti ẹ̀páàrù rẹ̀ sẹ́mi kó lè ó dínkù gbogbo ẹlòmínà tó ń ronú pé ń wá kó ah, ah, máa ń fi bírò yí kíní kan wọ́n máa ń fi ọ̀ọ́lọ́ yí tọ́ amánìsìn lápèjúwe ká pé ọmọ àtọmọ ni wọ́n jọ dáwó pọ̀ wọ́n à ń ṣe business ẹnìkan náà àwọn méjèèjì wá jí owó gbé ẹnìkejì wá fẹjọ́ sùn pé ẹ̀gbọ́n òun o ó ti jíwó gbé o èyàn sọ pé ó jíwó gbé báwo ẹgbẹ́ ẹjọ́ dá owó pọ̀ ni ẹ bọ̀ tó fi tá a fi lélẹ̀ ní pẹ́ẹ́nì kan fọ̀ gbọ́dọ̀ mówó láì jẹ́ pẹ́ẹ́nì kejì mà sí ó jí owó gbé ni lábẹ́ òfin ọlọ́ọ̀bẹ lọ kóòtù tí wọ́n ní gé lọ́wọ́ toró náà ní ẹ̀tọ́ nínú owó iye oríṣi mi ní ọ̀jọ̀ wọ́n lè pípọ́ máa ná lẹ́gbẹ̀ẹ́ ogún láàárọ̀ láàárọ̀ lásìkò tó tutù mú kó wọn mú tó wẹ̀ ẹ̀sán ti fi sínú omi yìnyín àfa kó wọn máa gbé síndì kó wọn á máa tu ẹgbàá sí la kó sì jẹ́ bẹ́ẹ̀ fóṣù méjì sẹ́mi pé kò tún ní náwó mówó máa ń jọ mi gbogbo orú àwọn nǹkan yẹn ọ̀rọ̀ mọ́ kéèyàn jalè níjó jíun tí ò bá ti wọ́n tó owó tá a wíwùn wọn à ní gé ọwọ́ rẹ̀ tó bá wọ́n jùlọ ọwọ́ kan náà wọ́n gé láì pé hundred millions ló gbé bẹ́ẹ̀ ọwọ́ kan náà wọ́n gé a ní sọ four hundred divided by twenty five iye ọwọ́ ńláàgé ìwọ́wọ́ méjì péré lónìí ọwọ́ ẹ̀yọ̀ kan láàgé eléyìí jẹba o. àwọn ọ̀rọ̀ yìí fi hàn pé tówó bá dín sí dinar mẹ́ta dinar mẹ́ta eléyìí tó já sí ìdá kan nínú mẹ́rin dirham mẹ́ta eléyìí tó já sí ìdá kan nínú mẹ́rin dinar ànábì kì í gbé ọwọ́ nítorí ẹ̀ ok tá a máa ń lo sẹ̀ríà ṣé sẹ̀ríà yẹn á máa lò nítorí pé a fẹ́ gbé ọwọ́ ni àbí báwo ẹ dáhùn tẹmọkẹ nìsín tí èèyàn ọba mọ nǹkan òfin Ọlọ́run tẹ máa ń ṣe kàmpéyìn ah, àyè yẹn faramọ́ sẹríà sẹríà tá gbogbo àwọn olè tó kọ àwùjọ yìí gbogbo ọwọ́ wọn láàgè <laughs> ọdà tẹmọkẹ àwọn olè ń táwọn support ẹni tí ò tí ì jalè tí ń ronú pé wọ́n padà jalè tí ó support wọn ò ní support ókè ẹ ti wá lẹ̀ ń lo sẹ̀ríà oṣù kínní wọn gbọ́ pé ẹgbẹ́ ọwọ́ ẹnì kankan oṣù kejì oṣù kẹta oṣù kẹrin irú sẹ̀ríà àárọ̀ wò lẹ́ ń lò níbi tó lè pọ̀ dé nílẹ̀ yìí à kí ti sẹ̀ríà àárọ̀ ẹ mọ̀ yí pé gbogbo nǹkan tá à ń sọ kalẹ̀ yẹn bí eré yẹn tí wọ́n bá mẹ́nìkan pọ̀ jalè ká tó mọ pàtó ń tọ́ ṣẹlẹ̀ lódodo á ṣe wàhálà o wọ́n lè máa ti síra wọn sẹ́yìn mọ́ àwọn ọmọ ibi tí ìdájọ́ ọjà sí ìgbà tí ẹ gbé owó gbólẹ́lẹ́ ti gbé ẹnìkan lè gbé ẹ̀ǹkulé ni ẹnìkan lè gbé à ojú ọ̀nà láti bá níta níta lé wọn lọ́wọ́ o sẹ́yìn mọ́ ẹ ṣe wàhálà kó di pé ẹ come to the fact bákan náà ẹm ta nínú ẹ̀yin méjèèjì ló gbé jáde wọ́n wojú ara wọn o lè rán mi létí bó ṣe ṣẹlẹ̀ wọn náà rántí gbogbo prọsẹsì yẹn ó lè gba àsìkò lẹ́yìn náà ó lè jẹ́ pé gbogbo ẹ̀ á padà rí nǹkan kan tó ṣe kókó mú tákàn lọ gé àwọn èèyàn lọ́wọ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn náà ṣẹ̀rí à bá jalè báyìí báyìí pẹ̀lú àwọn òfin báyìí báyìí wọ́n gé ọwọ́ rẹ̀ ṣé ṣẹ̀rí àfẹ́ gé ọwọ́ ni ọ̀fẹ́ gé ọwọ́ ọ̀fẹ́ hàn yín létí ni ká lè jìnnà sí gbogbo ní tí ó mú yín dẹni tí wọ́n ń gé ọwọ́ rẹ̀ tẹ̀rí ọ̀fẹ́ kẹsí ìtumá wọ́n gé ọwọ́ lẹ́nu ìtumá ẹni tó bá ṣe jìnnà tí ò tí ì lọ́kọ tí ò tí ì níyàwó rí yóò jẹ pé ọgọ́rùn ó gbé jìnnà fọ́dún kan tó bá ti jẹ kó ti lọ́kọ wọ́n sọ lóko tí ó fi kú kése kí ṣe rí àfẹ́ pààyàn. mọ gbogbo ẹni tó bá nílò aka ìfẹ́ tó bá rí zina yọ sà ẹni tó bá mutí yọ jẹ ẹgbà ọgọ́rin ẹ dákun ṣé ọrọ ọrùn ẹgbà ọgọ́rin tó bá wà níbi tí ń nọmọ sanẹgba mẹ́wàá ni ọjẹ èèyàn sàpò torí ẹ̀mí lè má gbà tó ń fún ní àwọn kòbókò ẹlẹ́nu mẹ́ta pé káò káò ó tún fẹ́ sẹ ẹgbà tó lè mú káò ẹ ẹ dákun ẹ sàá ẹ yáfẹ rẹ ẹ dákun ok ní ìsìn tábà fẹ́ ń lẹ̀yàn lẹ́gbọ̀ ọgọ́rùn tí kò bókù ẹlẹ́nu mẹ́ta láwa ni àbẹ́lẹ́nu kan nà ẹlẹ́nu kan ok tábà wọ ẹlẹ́nu mẹ́ta one for three a sì lè gbà wọlé torí pé one for three yẹn ó lè jẹ́ pé abala méjì lọ́ba ẹlẹ́kẹ̀tọ̀ ọba ó sì lè jẹ́ pé méjì bá dáadáa ẹlẹ́kẹ̀tọ̀ ọba dáadáa ó lè jọ kan lọ́ba dáadáa méjì ọ̀ba dáadáa mo rò pé yé lẹ́yìn náà tá a gbé sókè alámì ìfàágùn ni àbí wọn bá tọmọlúàbí wọn bá tọmọlúàbí torí kìí sípa fẹ́ pa ọ. <laughs> ok bàtà ń lu aago olórí ibú rẹ ọgbà ṣé o rò pé à ṣé o rò pé à nítorí irú yín náà láti wọ́n ti wá ru wa ká máa nà yín àà gbogbo eléyìí kọ̀ọ̀kan wọ. tiẹ̀ kan ní pé ẹ̀ nà báyìí wà báyìí ó sì gbọ́dọ̀ bú nígbà tó ń nà ó toró náà tún lẹ́tọ̀ọ́ láti yí pé ọ̀tà àbùkù òun èwo nílùú yàn ká tó á máa bú yàn ká máa gbé sépè èèyàn tó dáràn nù torí ẹ ìsìláàmù dáa púpọ̀ ó máa ń gbẹ̀tọ́ fún gbogbo ẹlẹ́ṣẹ̀ eléyìí jẹba Aisha radiyallahu anha ọlẹ́nìkan òsítọ́ jalè rí tí n tó jiyàn tíye rè ò tó rúbùdù dinar sànàbí wa ni fún gé lọ́wọ́ kọ́sẹ́lẹ̀. ìgbà tí wọ́n ń lo sẹ̀ríà alágbàbí ká nàìjíríà àwọn mẹ̀kúnnù bá yarí torí pé ìjọba nígbà yẹn lágbàbẹ̀ wọ́n gbé ẹ̀rọ kan wọ́n gbé sínú pickup pickup tó yẹ pé wọ́n sí orí ibi tí máa kọ́ ẹrù sí sílẹ̀ tẹ́sí láǹfààní àti rí. nítorí wà nù rẹ wọ́n wá gbé kiri gbogbo olùpẹ̀tọ̀ ẹrọ ọ̀gí ọwọ́ ní o ẹrọ ní o ẹni ọba bí ọba o nítorí abẹ́rẹ́ rí sẹ́mbẹ́ tó bẹ́ẹ̀ ti wá tó bí oṣù mélòó àwọn mẹ̀kúnnù bá yarí pé rọ̀ hàn ó ti dèèyàn mélòó tẹ gbé ọwọ́ rẹ̀ ẹ mọ̀ pé ìwádìí òfin tí ọlọ́run ní ká lò lórí ẹni tó bá dárú ọ̀ràn yìí táàfin màpọ̀ lẹ́tọ̀ọ́ ká lò àbí ká má lò ó ń gangan ni tó le jù nínú lílò. ẹ̀rọ àwọn tó ń ṣe man-made law àwọn gangan fúnra ara wọn tó ń ti pé òfin àfọpọlọ gbélé ni lódodo ń gbà mí bí kéèsì bá ti ṣe wá ìní máa jẹ́ kó máa jọ́ìn rẹ̀ kó máa jọ́ìn rẹ̀ kó máa jọ́ìn rẹ̀ tí kéèsì ẹyọ kó fi máa lọ bí ọdún mẹ́wàá torí wọ́n mọ̀ wò pé kí ní yìí tá a bá wò báyìí tá a bá tún wò báyìí pé ó tiẹ̀ dojú sáà gbogbo àwọn tí wọ́n máa pè ní júrìsì tí wọ́n máa bá dájọ́ yẹ̀ wò pé ah, báyìí ni kò sí báyìí ni kò sí àwọn ló lè dojú sùn wọn lọ́nà pé gbogbo gbogbo nǹkan tí wọ́n náà àti processing àti gbogbo eh, fundamental rules rẹ̀ gbogbo rọ́nà yìí torí pọ̀ takùtọ̀ lọ. ètò ajé òfin ọlọ́run torí kí ẹ má bàa wá pé ẹ̀ ń lo ṣẹ̀ríyà ó wá jẹ́ pé ṣẹ̀ríyà lẹ̀ ń lò ẹ gbọ́dọ̀ farabalẹ̀. kẹ́ẹ̀sà ti ṣe ìyá àfi ẹni tó lẹ́tọ̀ọ́ sí ká gé lọ́wọ́ ó sàn ju kẹ́ ẹ ṣàṣìṣe gé ẹni tí ọ̀tọ̀ kẹ́ ẹ gé lọ́wọ́lọ́wọ́ lọ káfàṣì ṣe ṣàforíjì fẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ká pa ó sàn ju káfàṣì ṣe pa ẹni tí ò lẹ́tọ̀ọ́ sí ká pa lọ níbo làwọn kánjú lọ a nídìí farabalẹ̀ torí rẹ̀ oníkàjúkàjúkàjú onígàràngàrìn yàn kọ̀yẹ́kọ́jà dájọ́. yóò sì nǹkan bàjẹ́ torí ẹ̀ nànàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní la yaqdi al adájọ́ kan gbọ́dọ̀ dájọ́ lásìkò tí ń dájọ́ kó wá wà ń kó ẹni tí ń bínú ah, ọ̀tọ̀lẹ́ńtọ́ dánú bí yàn rẹ̀ lára rẹ̀ inú ń bí ọ̀bọ̀ láti lé torí ìyàwó rẹ̀ wọ́n mọ̀ pé òwe omi tútù wọ́n á gbómi tútù léwẹ̀ wọ́n ti wá rò kó mi gbóná ni bó ṣe máa wẹ̀ ń gbígbóná lójijì lọ́kàn yìí dà sórí a'udhu billah so gbogbo system bá dàrú ọba gbiná jẹ ń lè lọ́ba ń ha lọ́ba ń ha ẹ má bínú mo rò kó mi tó gbóná mo gbé bẹ́ẹ̀ mo rò kó rokin ó yẹ fọwọ́ wò ó yẹ ṣe kíníkà ó ọkàn bínú jáde yìí ó ṣe dé kóòtù kálukú dìde so wani um, kí tí wọ́n ronú sí ìdìde ńgbà tí gbogbo èèyàn dìde ẹ dákun ẹ má bínú ta mo dájọ́ kọ́ lọ síjọ́ mẹ́ta lẹ́wọ̀n fún ẹ̀sùn ṣíṣe àárín títí lẹ́jọ́ yìí ṣé mo pé à ẹ̀yin náà sì rìn tọ́ ẹnìkan náà bá ṣe dájọ́ ẹ̀yin rọra gbé wọn náà dìde torí pé inú ti ń bi yẹn yọ yòòrò rẹ̀ la yóò di ọ̀bẹ nìkan jà fọ́gun gbogbo lé mú. so gbogbo orú àwọn kan wọ̀nyẹn anábì ni ẹ gbọ́dọ̀ dájọ́ nígbà tẹ̀ ń dájọ́ lẹ́ni tí inú ń bí àwọn olùmọ̀ sọ pé bẹ́ẹ̀ náà ni ẹni tẹ́bi ń pa bẹ́ẹ̀ náà ni ẹni tó ń gbẹ̀ngbẹ̀ bẹ́ẹ̀ náà ni ẹni tínú rẹ̀ ti dùn ládùn jù ah, tínú rẹ̀ bá dùn ládùn jù ẹni tí wọ́n lọ pa bàbá àtìyá rẹ̀ ẹsẹ̀ wo wọ́n ní wọ́n sẹ̀ wọ́n kàánù wẹ́njọ́ ní pé àti ẹ̀fẹ́ máa lọlé adọ́ọ̀lẹ̀ à ọ̀pá bàbá àti ìyá rẹ̀ inú bàbá yẹn ló dùn láti tù kò sí kọ́ mọ tó ń sọ lẹ́nu mọ́ yọba yìí jẹ́ torí ẹ̀ ló ṣe jẹ́ pé àwọn ẹni tí wọ́n bá jẹ́ adájọ́ báyìí wọ́n ní ìdí ìfarabalẹ̀ wọ́n ní ìdí ìfarabalẹ̀ wọn wá lánàá bí sallallahu alaihi wasallam wọn sọ pé la'anallahu as-sariqa yasriqu al-habla fatuqta'u yaduhu wa yasriqu al-bayda fatuqta'u yaduhu. hadithi fẹsẹ̀ rinlẹ̀ al-Bukhari àti Muslim ló gbé jáde àtàwọn míì anábì ńlá náà olè olè tó ti kó jí okùn wọ́n wá ti torí okùn wọn gé ọwọ́ ẹ̀ ó tún jí ẹyin wọ́n ti torí ẹyin wọ́n jí ọwọ́ ẹ̀ àwọn náà láti sọ pé wọ́n è gé ọwọ́ téèyàn bá jí ní tí iye rẹ̀ ò tó rọ́bìrì dinar thalathatu darahim tó ṣe déédéé bíi twenty five thousand naira ó kè sókun màálù ni àbí ti rà kúmi ńlá rà twenty five thousand. ẹyin wo ni sétò gbòǹgbò ni nítorí pé ẹyin tọkọ mọ lọ́dọ̀ àná lẹ́yìn adìẹ láti ẹ̀yà pé ẹyin awo tó ń di ẹ̀yà pọ̀ǹtọ́ wọ́n wá lẹ́yìn lójú wọ́n tún di ọwọ́ rẹ̀ wa tí kò ti tako ẹ má ọba ti tó ní tó ń bí ni pé okùn tí sẹwọn kọkọ tí wọn bá wà dé ibùdókọ̀ wọn mú okùn lára rẹ̀ wọn so má bìkan nítorí kọ́ mọ́ bàjẹ́ pé yọ́ọ́ máa fi sọ́tún yọ́ọ́ máa fi sósì wọ́n ló kun ọkọ̀ ju omi ni ní pàápàá okùn lọ́kọ́kọ́ jí okùn tó jí lọ́wọ́ awọ lọ sí di kó tó jí ọkọ̀ ju omi ló fi di pé wọ́n gé ọwọ́ rẹ̀ wọ́n tún ní ẹ̀yìn yẹn wọ́n lẹ́yìn tó jíun kìí máa sẹ́yìn adìẹ ẹ̀yìn irin irin pẹ̀lú wíwúwo wọ́n sì máa fi wọ́n á dà àwọn àgbẹ̀ wúwo wọ́n wò à yóò ti twenty five thousand lọ tọ́ àwọn kẹ́sọ̀ pé rárá o gbogbo kùn ẹni tó jí okùn yóò wù tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́ńlá àná ẹni tó jí ẹyin yóò wù tí wọ́n gbé lọ́wọ́ ọlọ́ọ̀la àná nàìjíríà nítorí pé nàìjíríà ń bì kọ́lọ̀ ń gàárì èlò lọ́mọ wọ́n ní wọ́n dáná sun nílùú kan wọ́n dáná sun pátápátá ni kọ́lọ̀ ń sànù fún wa ẹ mọ̀ káwọn olè tá mú tí wọ́n lù títí tá tún sọ táyà sí lọ́rùn bomi tó jí bóyá ló two hundred naira ń gbà mí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí ní wọ́n bẹ̀rẹ̀ sí sọ táyà sí wọlé lọ́rùn wọn kàn sáná sí ọ̀dà láìra ok tọ́ba wá ti tó twenty five thousand sọ́lọ̀ ní iná ní kẹ́ ẹ bó ń dá sùn àdá ní kẹ́ ẹ fi sá lọ́rùn eléyìí báwo wá ni wọ́n ní àwọn olùmọ̀mí tún sọ pé wọ́n ń ṣàlàyé bí títí máa ṣẹlẹ̀ ni ike ẹnìkan ó jí okùn yóò wá jẹ sábàbí tí wọ́n fi gé ọwọ́ rẹ̀ torókùn ní ọ̀kọ̀kọ̀ di yóò wá taro okùn di ní tó tún jokùn lọ yóò tún di ní tó jolé lọ tó fi wá di kó di ètí wọ́n fi gé ọwọ́ rẹ̀ nítorí pọ̀pọ̀lọpọ̀ olè tẹ́ ẹ rí yẹn níjọ́ tí wọ́n mú kọ́ lọ bẹ̀rẹ̀ sí ní jalè ó ti jà jà jà jà jà sẹ́nìkan kan ò rí mú rí lọ́mọ àti fáàrí pé òhun ọ̀rọ̀ ń ti di àfàtì lọ́wọ́ ẹni tó bá fẹ́ mọ̀ òun kọjá ẹni tí wọ́n lè mú àfi tó bá jẹ́ pé ẹ lè mú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ìwọ gẹ́gẹ́ bí ẹ̀fúùfù lẹ̀lẹ̀ torí di eléyìí láti orí kékeré iná ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lè ti bẹ̀rẹ̀ tọ́. So, ọ̀kan náà olùmọ́ni bẹ́ẹ̀ ni ẹyin ń bẹ tó jẹ́ pọ́ wọ́n tó twenty five thousand okùn náà wà tó wọ́n tó twenty five thousand kò sí tàbí ṣùgbọ́n bẹ́ẹ̀ ni láyé nì ẹ mọ̀ pé ẹyin àwọn ẹyẹ kan àbí ògòǹgò jẹ́ pé owó tí wọ́n ń ra gan twenty five thousand ń ṣàwàdà ni kò lè ra tó bẹ́ẹ̀ náà làwọn okùn okùn pólísìírísì tó bá yẹ pé gold ni wọ́n fi rọ okùn twenty five ń ṣàwàdà ni torí pé okùn tó bá jẹ́ pé ó tó so màálù tó bá jẹ́ góòdù wọn fi rọ okùn náà láà máa pé tán Ànábì sallallahu alaihi wasallam tó ṣèdájọ́ lórí obìnrin kan tí máa yá nǹkan lò tó bá wá yá lò tán yóò máa pé èmi kọ́ wọn ò yá nǹkan kan lọ́dọ̀ yín Ànábì ni kò gé ọwọ́ ẹ̀ kò sẹ́yìn mọ̀ pé kìlọ̀ ńlá náà lélẹ́yìn àsìkò tó wá ya ó fi ẹ̀rín àtọ̀yàyà ó fi ya tó bá ti wá ya tán lọ́ba tán. tẹ́lẹ̀ jẹ́ díẹ̀ nínú àwọn àdájọ́ Ànábì wa sallallahu alayhi wa ẹ má gbàgbé pé aṣáájú wa ni òun náà ládájọ́ òun náà lẹ́ni tí máa dáhùn ìbéèrè nípa ẹ̀sìn ni òun ni aṣáájú wa nídìí òun náà ni olórí wa nínú ìjọba wa al-amir òun náà tó wá ní ìrántí ọlọ́run nabiyullah salawatu rabbi wa salamuhu alayhi ó yẹ kí àwa mùsùlùmí ká gbìyànjú láti máa wà àwòkọ́sí ọ̀gá wa yìí kọ́lọ̀ ẹlẹ́dàá kó túnbọ̀ sí rọrùn fún wa subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك